ẹ̀yin tèmi ẹkú dédé àsìkò yìí o èmi ọmọ yín náà ni ó ní eré adẹ́rùn pòṣónú òun náà ni ọmọge oríta tí gbogbo èèyàn mọ̀ sí ìdààmú Ìlọrin ẹ máa rí wo lórí ìgbà ìwáṣẹ̀ àti GSM Drama TV ẹ̀yin fáǹsì mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹgbẹ́ àwa náà débẹ̀ ẹgbẹ́ wa ṣàbáyé àwọn ọmọ yín náà ní ẹ̀rí ibi tí wá sí ẹ líǹkì yẹn ẹ tẹ̀ kẹ́ bá wa ṣíàrì kẹ́ bá wa láìkì kẹ́ bá wa kọ́mẹ́ǹtì ẹ̀yin tèmi ẹ gbọ́dọ̀